Ifá tó sọ ìyàwó níyàwó gangan ní Ifá tó bímọ tá a pè ní Ògbìyọnú ní àbúrò ní kò ṣe nǹkan fún mi sùúrù ní bàbá wa àgbà tó bá ti ní sùúrù ohun gbogbo ló ní ní wọn ní jọlá ayé gẹ̀dẹ̀ jẹ́ tó láyé àtúbàbọ̀ ọ̀rúnmìlà bá lọ rè fẹ́ ìyà sísọmọ olúwo ìyà kan ìyà kan tí mo jẹ́ níwòó ẹsẹ̀ kò gbèrò lọ́jọ́ àìkú Sunday ọjọ́ keje oṣù kẹjọ ọdún 2022 yìí nígbà tí àràbà awo tìlú Òṣogbo olóyè Yẹmí Ẹlẹ́bùìbọn ń fa ìyàwó fún ọmọ rẹ̀ Awóyinfa Akínyẹmí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè yìí làwọn èèyàn ti wá síbi ayẹyẹ náà tinútòde gbọ̀ngàn ńlá Aurora tó wà nílùú Òṣogbo kún fọ́fọ́ ọ̀pọ̀ àwọn àlejò náà ni wọ́n wọṣọ funfun báláú tí wọ́n sì fi gèlè àti fìlà olómi wúrà lé e bí wọ́n ti ṣètò ẹ̀ ayẹyẹ náà mìrìn gidigidi. ẹ ní àkọ́kọ́ adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba olùkọ́tún adúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó jẹ́ kí èmi ó sojú wa adúpẹ́ ọkùnrin obìnrin ọmọdé àgbàlagbà gbogbo ìgbà arúgbọ̀nlẹ̀ pátápátá àdúpẹ́ lọ́wọ́ wọn àwọn òrìṣà wa àdúpẹ́ lọ́wọ́ wọn gbogbo ẹ̀yin bàbá mi araba àdúpẹ́ lọ́wọ́ yín àwọn ìyá wa pátápátá àdúpẹ́ lọ́wọ́ yín pàkìtì àpò òtú àwíkọ̀ ló tẹ ẹ nífà àwọn olé àwọn òde apẹ̀tẹ̀ bí aya ọ̀rọ̀ mi là gbogbo yín o tẹ̀ jẹ́ kí èmi ó ṣeé ṣe afẹ́fẹ́ tó fẹ́ lónìí àdúgbò o ilẹ̀ ẹlẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alákòyèrè àdúgbò o ọ̀nà tá a tọ̀ débi gbogbo yín àdúgbò o a fi sí iwájú àwọn irúnmọlẹ̀ àti gbogbo àwọn babalábàbà wa yìí pé ìgbéyàwó tá a ṣe lónìí. lélẹ́rẹ́ kí kankan mọ́ ẹ má bá yọ adífáfá ara òde ó pè ní ìgbà tí wọ́n ń sáwó lọ sóde oró ṣe kó tún ló ń pọ̀ wọn wọ́n wá dòde oró bí wọ́n ṣe lọ́kọ bẹ́ẹ̀ náà ni wọ́n ń láya ní kí lè rí ó pè ní aya lè rí ó pè ní. kékeré láyọ̀ gbogbo ayé òní ṣẹyẹ o òbí tiẹ̀ náà gbọ́ tẹ́ni ẹlẹ́ni kò kò ní bá gbọ́ tiẹ̀ náà gbogbo wa là bá nílé mọ̀déwúrọ̀ ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀ ìdàgbàsọ. Yẹmi ẹlẹ́mú ọ̀la ayẹyẹ ìgbéyàwó tó sọ lánàá tí wọn bá ti tó kà sọ yìí ọ̀fun tí ní ẹ̀kọ́ ìdáná ọ̀fun lẹ́kọ̀ọ́ fa ló fa gan náà tó ṣe báyìí náà ti ìṣòro tiẹ̀ wọn lápò bẹ́ẹ̀ tó jẹ́ ó fara ara ẹni balẹ̀ ó sì ṣe ìwé dáadáa. Gracias tó sọ nípa ìgbéyàwó pọ̀ pàápàá Ifá tó sọ ìyàwó níyàwó gangan ní Ifá tó bímọ tá a pè ní Ògbìyọnú ní àbúrò ọ̀nà tó ṣe nǹkan fún mi sùúrù ní bàbá wa àgbà tó bá ti ní sùúrù ohun gbogbo ló ní ní wọn ní jọlá ayé gbẹdẹgbẹ jẹ tó láyé àti bá fọ ọ̀rùn mìlà bá lọ rè fẹ́ ìyà sísọmọ olúwo ìyà kan ìyà kan tí mo jẹ níwò òun ló di ìyàwó òun là ń pè níyàwó tá a bá ń sọ̀rọ̀ ìyà gbogbo nǹkan tí ojú ọkùnrin máa ń rí nípasẹ̀ obìnrin nípa eh, ìnáwó àmúmọ́ra ìwà kóbìnrin bínú bá mi tọkùnrin gbọdọ̀ là ń pè ní ìyà lára ìyàwó ẹni pé tí ẹ bá fẹ́ lóbìnrin yóò ní àmúmọ́ra obìnrin náà gbọ́dọ̀ ní àmúmọ́ra fún ọkọ ẹ̀ àwọn méjèèjì ni wọ́n jọ máa jù síra wọn tí ọkùnrin ọba lámòjúnù tí ọba lè nà kò lè fẹ́bìnrin bẹ́ẹ̀ náà ni tóbìnrin ọba ní àtẹ̀mọ́ra kò lè gbélé ọkọ kan ìdí tó fi jẹ́ pé ìyà ìwò ìyà táwọn ọ̀run mìíràn jẹ níwò là ń pè níyàwó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run jáde síta àwọn tó kù náà inú mi dùn pé ó ẹ̀mí mi àgbéyàwó fún mi. àgbọ̀nà mi fún lọ́kọláyà náà ni pé kí a tẹ̀ jẹ́jẹ́ kí a jọ máa gbà fúnra wa ọkùnrin ó ní àmúmọ́ra fún obìnrin obìnrin náà ó ní àmúmọ́ra yìí ló fi lè ṣeéṣe tí kọ̀ọ̀tà àbá ṣe bá ń lọ́nà méjèèjì kò ní bá mú kí lóbìnrin má rò pé ibi tó ń wà òun ò ní kíyà ń bẹ̀ ọkùnrin náà má rò pé ìyàwó tó ń fẹ́ òun ò ní gbogbo ẹ̀ náà ni ó sá máa dùn kájọ máa yí mọ́ra wọn ni ó fún wa ní ilé eré ayọ̀ ìgbéyàwó ọmọ ọmọ làtìlá tó kó fi jíǹkì ẹnì kọ̀ọ̀kan wa àdúgbò ẹ̀wọ̀n àwọn gbogbo àwọn èèyàn tó ń ṣe ìgbéyàwó ìta sí lónìí pé ẹ̀yàwó ìlú ẹni ẹ̀ẹ́dì sunkún ẹ̀ẹ́dì wàlẹ̀ ẹ̀ẹ́dì bí ọ̀sán ẹ̀ẹ́dì bí òru tá a bá sọ pé obìnrin ó bí ọ̀sán bí òru àwọn èèyàn mọ̀ rò pé yà bọ̀ òkú là ń sọ tá a bá sọ pé obìnrin ó bí sunkún yóò bí wàlẹ̀ ó máa rò pé yà kọ̀ọ̀kan wàlẹ̀ ni tó bá ti bọ́kùnrin tó ti bọ́kùnrin tó ti bí bí ọ̀sán bí òru tèmi sunkún wíwalẹ̀ ló sọ bẹ́ẹ̀ o. orin àtìlù ni wọ́n fi pe tọkọtaya náà wọlé sínú gbọ̀ngàn ńlá ọ̀hún. ń jó sí ìlú ìbílẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń jó orin tìgbàlódé àyẹ́sí oríṣiríṣi sì ni wọ́n ṣe fún wọn. àdúrà tí gbogbo èèyàn ń gbà báyìí ni pé kí elédùà ṣe ìrìn àjò tọkọtaya tuntun yìí ní rere kí elizabeth olúwaṣeun bísùn kó bí wàlẹ̀ nílé ọkọ kí wọ́n sì bá ara wọn kalẹ̀. nígbà tó tó àsìkò láti gba tọkọtaya náà lámọ̀ràn àràbà ifálérè ọ̀dẹ́yẹmí ọ̀dẹ́gbọ́lá àràbà olú ìṣẹ̀ṣe ti ìlú ìbàdàn ló gba tọkọtaya náà lámọ̀ràn lórí ìgbéyàwó wọn. sì ronú wípé bó bá ti dá abọ́kọ òun yóò fẹ́ mi kí ọkọ fẹ́ràn aya rẹ̀ tó sì máa wá ìlọsíwájú rere fún kí wọ́n má sì gbọ́ ìrẹ́dẹ̀ wọ́n ní wọ́n pé bọ́yá tàbí ṣùgbọ́n torí mo sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ mi pé àṣàyàn ọ̀rọ̀ sọ wípé òkùnkùn ni a gbé obìnrin a kì í taná wọ̀bẹ̀ a ò ní sáláì wọ̀bẹ̀ ejò ọká àti àkekèé wà lẹ́nu ọ̀bẹ̀. Faith Adébọlá ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣọ̀n Aláròyé.